Ọ̀ṣun dákun jẹ́ àkọ́mọ olùbọ́pọ̀ o. Ọ̀ṣun dákun. àwọn tí ń sunkún ọmọ wa. Ọ̀ṣun dákun. yèyé máa ń bọ̀ o. àgọ́ lọ́nà. ìyá máa ń bọ̀ o. àgọ́ lọ́nà. ọ̀làdé kò ju. àgọ́ lọ́nà. ọ̀ṣunkú nàre nàre. àgọ́ lọ́nà. ọ̀sàkún lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. àgọ́ lọ́nà. àwọn aláṣà ràṣà. àgọ́ lọ́nà. àwọn aláṣà ràṣà omi abẹ́ ọ̀tá. àgọ́ lọ́nà. fún ìṣẹ̀ṣe. àgọ́lọ́nà. èyí tí sọ lórí ọ̀rọ̀ láyé o. àgọ́lọ́nà. àbùn fún ìṣẹ̀ṣe. àgọ́lọ́nà. èyí tí sọ lórí ọ̀rọ̀ níwàrún. àgọ́lọ́nà. ọ̀ṣun dákúdákú bá ń rán mi dà síkùn wọn ẹni tí ò fẹ́ ń ráyé ẹni tí ò fẹ́ ń ráyé o ẹni tí ò fẹ́ ń ráyé ọ̀ṣun dákú jẹ́ àkọ́mọlúbọ́pọ̀ o ọ̀ṣun dákú ọmọ tí ń sunkún ọmọ wá. ọ̀tún dákun jẹ́ àkọ́mọ olùgbọ́pọ̀ o. lọ́dẹ kọjú ẹ̀bọ̀rọ̀ tí ń gbénú omi. ọ̀ṣun dákun. apin bí ẹni sùn ọba òde jẹjẹ. ọ̀ṣun dákun. apin bí ẹni sùn ọba òde bí o. ọ̀ṣun dákun. ó bá má pọ̀ mi dà sínú mi. sí ọmọ bàbá wà lè mọ mi bàjẹ́. ṣé bẹ́ẹ̀ lọ́dún ìdúntò ni. Ah, ọ̀rẹ́ mi hmm. kí ló fi ń ṣeré bí ọmọ ìjọ yìí wo ẹni tí bàbá yàn dé yàrá kó lè mọ nǹkan tó ń ṣe ń bẹ̀ ó mi bàjẹ́. Hmm, ṣé bẹ́ẹ̀ náà lọ́dún ìdúntò ni. Hmm, ó dùn kódà gbọ̀ngbọ̀n kan sí wọ́n wo bí ọ̀ṣun ṣe mí tó ṣe ń rọ bí òkòtó pẹ̀lú igbá orí èmi ò mọ bóyá ó ti ń rúgbá káwa tó dàgbà o àmọ́ ìtẹ́mi rí ọ̀ṣun ṣe mí lójoojú. Hmm, dè máa wo owó mọ́tò gan ni kò jẹ́ kémi gan ti ẹ̀rù kàn se àmọ́ tèwé mìíràn kémi gan gbàṣẹ lọ́dọ̀ ẹnu ọ̀ṣun. kò tí ì pẹ́ jù tó bá fi ọ̀ṣun ṣe mí sì wà rán títí di seven days mm-hmm. tó fi máa ṣe àṣekágbá ètùtù àmọ́ tó bá fẹ́ lọ ó máa rẹ̀gùn dání. Ah, ẹ̀bùn. please now ẹ̀bùn ṣé o ti rẹ́ni tó lọ sílé arúgbó lọ́fẹ̀ẹ́ ni tí kò bá bá arúgbó pọnmi á bá fọṣọ. Hmm. Hmm. Hmm. ọ̀rẹ́ mi mo ti gbọ́ ẹ̀yin arúgbó ìkíní kan arúgbó yẹn mú. wọ́n ló mọ̀ ṣáà ti ra nǹkan dání. <laughs> wọ́n lè tẹ̀ wọ́n tẹ́lẹ̀ ah. ẹ máa wá àǹtí mú yìí wá lẹ́yìn náà tún mẹ́bù bọ̀ wá fún mi lẹ́yìn tó jẹ́ wípé ipa abẹ́rẹ́ tí òun lukùn tèmi tọ̀ ẹ̀yin lẹ gbégbá sílẹ̀. Si tèmi gbà lórí yín ẹ wo èmi ò gbẹ̀bù yín o ẹ máa mẹ́bù yín lọ. <laughs> ọ̀ṣun ṣe mí lóore ah, ẹ̀bùn ni àkíkọ́ ah, ṣe bárúgbó tèmi náà ṣògiri àkísà mi ló gbàrí e. ah, jọ o nígbà tí gbogbo èèyàn mẹ́bùn wá fún ẹ onílé mẹ́bùn àlejò mẹ́bùn àwọn aráàlú wọn mẹ́bùn wá o ò kọ́ kí ló wáá dé tó jẹ́ pẹ́bùn tèmi lò nígbà àfi kó gbà ọ́ ẹ̀bùn wípé ò dojú tì wá òun ni mo mú wá fún ẹ. kò burú tẹ bá ní kí n gbà màá gbà àmọ́ ó yẹ kẹ́yìn náà mo rí yàn tẹ́ni hundred fold báyìí ni màá fi dá padà fún yín. <laughs> kò sí wàhálà èmi náà gbà àmọ́ oṣù ṣe mí ah ijó yìí ní ìmàlágbára gan ni òdìdí lọ kọ́ ijó fún ọdún ọ̀ṣun ènìyàn mo kàn ń wo ẹnì kan àbọ̀mọ ìkọ́ ẹ̀ tó ń kó mọ́lẹ̀ tó ń kó mọ́lẹ̀ tó ń pakoro mọ́ tó ń jó bí òkòtó ṣé wàá mọ ibi tẹ́rù ti bà mí jù ìgbà tó wá sọ ọ́ méjèèjì lẹ̀ tó tún wá jó ọlọ́run ṣọmọ yóò ní dàgbánu báyìí òjijì ìgbà tíṣà fún ojú àbí. rárá o kò yẹ kó yà yín lẹ́nu ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ọmọ dramatic art ni mí ọṣù ṣẹ̀ǹgẹ̀ ṣé dẹ̀ wà lára àwọn play tá a máa ń ṣe èmi dẹ̀ ni mo tún máa ń rúgbá níbẹ̀ èmi kàn apply entertainment ni. Oh, really? bẹ́ẹ̀ni. ah o dẹ̀ really entertain wa lóòótọ́. ẹ ṣeun. ah o jẹ́wọ́ yí pé ọmọ eléré ni ẹ. ẹ ṣeun àbí o ẹ̀yìn kúlé olówe òun là ń sọ̀wọ́. ẹ ṣe rí ju gbogbo ẹ lọ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ oṣù tá a ní kó tó wá ran àràn mọ́jú ká dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ tá a bá múlẹ̀ tí ò dání ẹ jẹ́ ká wá dúpẹ́ lọ́wọ́ oṣù tá a ní kọ́ràn tó ran àràn mọ́jú ká sì tún wá dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ tá a bá mulẹ̀ tí ọ̀dà ni. ọpẹ́ ńlá ni o. ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ ọmọ náà dáadáa o torí mélòó mélòó irú ẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ẹ̀ tún wá wò ó ọmọ náà tún wá mọ̀ ọ́ jójú bí a ti ṣe rò lọ. ọ̀pọ̀ ọ̀pọ̀ ọjọ́ bí ọba wá jẹ́ pé èmi pàápàá mo tún wá rò ó. tàbí ẹ̀sẹ̀ má sọ délẹ̀ ẹ má sọ délẹ̀ mọ̀ tẹ́ ẹ fẹ́ sọ ẹ tí ọba jẹ́ pé àmọ́ ṣe rí kábíyèsí tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ àmọ́ wọn fẹ́ ẹ ṣe. olóyè ẹ kábíyèsí. kí lẹ rò pé kábíyèsí fẹ́ ṣe náà. ẹ wò kábíyèsí kábíyèsí. kábíyèsí olóyè ọ̀tún ó fẹ́ mọ̀ yọ ọ̀ṣọ́ ju bàbá ọ̀ṣọ́ lọ ni. iṣẹ́ pé ó fẹ́ mọ̀ yọ ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ ó fẹ́ kọ́rọ̀ sí kábíyèsí lọ gbogbo èrò ọkàn ẹ̀ ni pé kábíyèsí ti ní lọ́kàn yìí pé ọ̀sùn ṣe mí lóore àwọn afiṣẹ́ olóore kékeré. ẹ mọ̀ ro bù mí o ẹ mọ̀ ro bù mí. kábíyèsí olúwa kò tiẹ̀ ṣe ìta ẹ̀ṣẹ̀ ń bẹ̀ tán pọ̀ jù bẹ́ẹ̀ ọba ní ọba bá lórí ohun gbogbo ah, àti pé n ta tiẹ̀ wá rí i fún gan ni pé ọmọ yín ọ̀hún àgbá yóò padà síléèwé lọ́sẹ̀ tí ń bọ̀. ẹ àti pé kábíyèsí kẹ́ ẹ mọ́ àgbẹ̀ pé ẹ̀yin lẹ́sìn àṣekágbá ìwúre pàrọ̀gá ti fẹ́ jáde o. Mm. Hmm. irú gbàgbé wo nìyẹn irú gbàgbé wo nìyẹn nígbà tá a ti mọ̀ pé tàrúgbà bá ti súre fún kábíyèsí tán ìkórè àwọn olóyè ló gùn àwọn olóyè ló gùn. ẹ kú àìgbàgbé bàbá àwọn tá a wá wá fún ni pé àwọn tá a fi palẹ̀ mọ́ ìwúre tí ó fi ya ńlá wá fún àti ẹ̀bùn tẹ́ fún àrùgbá. bẹ́ẹ̀ ni. <laughs> ẹ̀sùn fúnkẹ́ ètò gbogbo yìí ó ti wà ńlẹ̀ ah. ẹ wá dáa èmi àti ọ̀ṣunyẹlé ẹ dá àwa méjèèjì dá ẹ̀bùn ti arúgbà. ilé ìyá náà ni náà ni àjọ mójútó ní ká. àbí ń bẹ̀rẹ̀ ẹjọ́ báyìí ẹ̀rú gbálérí ẹ̀rú bàbí kíkọ́ má jábọ́. kábíyèsí ọba adégoróyè adéwọ̀n ìgbà ilé yín alẹ́kún àwòlé òní pẹ̀dín a ò ní ríbi nílẹ̀ yìí àfire àti ṣọdún ọdún yìí a ṣe tẹ̀mí. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ àṣẹ ọ̀ṣun ti fàṣẹ sí. àṣẹ ọ̀kàrẹ̀ òkú ọmọ ṣe. ẹ ṣeun kábíyèsí. ṣé o rí ní gbogbo ìgbà tó fi rúgbà yìí o ò ní rí ìnira kankan. àṣẹ kábíyèsí. ìnira ò ní jẹ́ tiẹ̀. àṣẹ. ẹ wọ́n ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ló lọ bẹ́ẹ̀ ni sà. Ah, <laughs> ọ̀dà mo ti rán ìyá rẹ̀ sí ọ. <laughs> Ah, ẹ ṣeun kábíyèsí ọwọ́ yá máa rò kí. àṣẹ o. tẹ bá ti dé ta ẹ ní kí olóyè ọ̀tún kí wọ́n máa wọlé bọ̀. Ah, ọ̀dà. ẹ ẹ eh, àwọn olóyè ni mo ní kẹ bá mi ṣe. Eh, ẹ ṣeun àlejò mi yìí ló dé ẹ̀bí wọ́n ti mú dé ààfin lọ́hùn ni wọ́n tún mú wá bí mọ̀ á wò pé ńgbà ó jẹ́ ti wúre náà ló sì torí ẹ̀ wá kó náà kú wá bí lẹ́ẹ̀kan ká ṣe ìwúre fún. kábíyèsí inú mi dùn gan-an <laughs> arúgbó àtọ̀tẹ̀ yìí àfi bí ẹmú òyìnbó <laughs> a máa júṣe fún yín sá. àṣẹ o àṣẹ. ẹ ó dáa bẹ́ẹ̀ elédùn àkókò gbàdúrà gbogbo wa. àṣẹ o. ẹ kábíyèsí ẹ lè wá máa lọ báyìí. ọdún <laughs> ọ̀yàbò ètò ilé ìtẹ́ ti yàbò náà. mo wàá gbàgbé ìkìlọ̀ o torí iṣu atẹnumọ́ràn tó rí òun ò ní yorùbá sọ pé kì í jóná o bọ́ọ̀ bá ti fọwọ́ síbi tọwọ́ gbé bẹ́ẹ̀ lọ ṣùṣe gẹ̀ẹ́sì olóòyà yóò sì mọ báwọ̀ náà ṣe tiẹ̀. Hmm? <laughs> ẹ máa gbọ́ màá mi ọmọ inú ọgbà tí ò gbọ́dọ̀ ṣiṣẹ́ ọ ni mí ọ̀ṣun ti jẹ́ kí n rojú kí ni mo tún fẹ́ fàìrojú ṣe ẹ wò má mi ẹ jẹ́ kí n tètè máa lọ kílẹ̀ má lọ ṣú kí n tó dọ́hùn. ọ̀dà ọ̀kàrẹ̀ ọkọ mi lágbára ọlọ́wọ́ àwọn onílẹ̀ olómi lódò yóò máa bá ń sìn ọ́ lọ yóò máa sìn ọ́ bọ̀ báyìí o ò ní ṣìṣe dáyọ̀ ló sì gúnlẹ̀ lágbára lọ́wọ́ ìyá mi lódò ó gúnlẹ̀ láyọ̀ o ò ní ṣìṣe o ó dìgbà tí n bá sìn ọ́ dé tàbá kó tó dàbọ̀ ọ̀yà ọ̀kàrẹ̀ ọkọ mi. <laughs> Ah. Hello. Báwo ni? <laughs> Kí ló ń ṣe báyìí síná? Má wọrí. Ṣorí ká rodò ká sùn kí lára alẹ́ fẹ́ mu. Tí mo dẹ̀ ṣàlàyé fún ẹ pé mi ò lè mára dúró mọ́ ṣé ìwọ wá gun ọwọ́ ẹ̀ òòrí pọ́jọ́ ti lọ àbó òòrí pélé ti ṣú ó ti dà ọ̀ọ̀ uh-uh. aló ti yé mi sórí afẹ́fẹ́ ni ẹ máa darí ìfẹ́ mi síbi tó wùn ẹ́ kó máa ṣe bó ṣe wùn ẹ́ àmọ́ nǹkan lèmi fẹ́ jẹ́ kó mọ̀ o there is no champion forever àsìkò ẹni báyìí lò ó bó ṣe wọ̀n ṣe o ti gbọ́ èmi ò bínú mi ò bínú kò sí wàhálà màá tún pè ẹ́ létà láti check bí jọ́ni ẹ ṣe lọ ó dà take care. Hmm. dé mi lójú pé ìta ló máa padà pèrè lẹ́rù akèrègbè báyìí òun ló máa júwe ibi tá a máa fokùn sí lọ́rùn ẹ̀ àgọ́ ló máa dẹ́dẹ̀ ẹgbẹ́ yìí mi ò ní ṣe bí ẹni tọrọ ń dùn. ọ̀rọ̀ òdùn ẹ lówó kalẹ̀ bíi búrẹ́dì tó bọ́ sómi ó dáná o tọrọ ò bá ti dùn ẹ sọ pé darling you're welcome. ṣe mi ò welcome ẹni mo wá pàdé ẹ bí àbí ọgàn ọgàn ló jẹ́ kó ṣe sorry ìwọ ló lè ṣe sorry. okay i'm so sorry kó lè bá a pọ̀ kó lè bá a lè gbà jẹ́ kí n kúkú ṣe triple ẹ̀ fún ẹ i'm sorry i'm sorry and i'm so sorry. you're such a funny girl ah, ah. ẹni tá a ní kó ṣe tó lọ́rọ̀ ẹ tó ní òun ò ṣe tó gba ó lè wá ṣe tó tò tó wà. anyways but ẹ̀yin guys náà ṣẹ́ mi ṣá. Hmm? Yeah. Um, I promise mi pé ẹ máa now. Mo retí retí mi rẹ anybody. So, may not deserve sorry látọwọ́. Mo Hey, gbóògùn kí ẹ máa gbọ́rọ̀ lẹ́nu yìí. Ṣé wọ́n ṣe pé nǹkan báyìí tẹ̀? Dúró, nígbà tí àwa jókòó, tá a jókòó ti project ẹ, tá à ń bẹ mọ́nítọ̀, tá à ń bẹ ṣe gbogbo ẹ̀, tí wọ́n kóra ẹ lọ tó lọ lé Ọ̀ṣun àbí ń bolo lọ. Táwọn she project. Jọ, talo ló jẹ́ sorry fún sí, ta ló jẹ́ kó máa sọ thank you fún? ó tán mà ní o. ó wà lára rẹ̀. a jẹ́ pé ẹ̀yin lẹ tún deserve thank you látọwọ́ mi nìyẹn. so thank you thank you. you are. thank you. ẹ ẹ wo bí ojú ẹ máa ti fa torí reason nìyẹn tẹ́ fi jẹ yèyé ọ̀ṣun nínú ọgbà tẹ́ jẹ yèyé ọ̀ṣun nílé. ọ̀sán á gbé àbí o. kí ló dé tó ń ṣe báyìí tí o fẹ́ bàtẹ́ mi jẹ́ ẹ̀ṣẹ̀ ni pé mo nífẹ̀ẹ́ ni mo nífẹ̀ẹ́ i'm not joking about it is it a crime that i'm in love with you this way it is not my fault now but ó kàn jẹ́ káwọn ọ̀rẹ́ mi gbogbo pátá ló ń sọ̀rọ̀ sí mi ọ̀rọ̀ burúkú ló ń sọ sí mi wọ́n ti jẹ́ kí n mọ̀ pé orí ilẹ̀ ṣanjíṣa ni mò ń fún irúgbìn sí wọ́n ní kò lè oko lásán ló máa wá tó máa ṣan jẹ ó okay please let's just prove them wrong by giving me a chance please. fi kílódé tó ń sọ̀rọ̀ eh? ó ti mọ ẹ̀wọ̀ tó wà nídìí ẹ̀ ó ti mọ nǹkan tó lè ṣẹlẹ̀ tí mo bá ṣe. You know the repercussion of everything. Then why? Why what? Then why what? Ah. Dúró ṣe bẹ́ẹ̀ ni tá a bá sọ fún pé adìyẹ funfun ló wà nínú ata ni. Kódà béèyàn jẹ igún, ó dìgbà téèyàn bá lanu sọ pé igún lòun jẹ kó tó dé wọ̀. Sí ọlọ́run fúnra ẹ̀ ló pèrè ní ọlọ́run ìfẹ́. Sí ìfẹ́ tí mo ní sí ẹ ni mo ṣe ń ṣe gbogbo nǹkan tí mo ń ṣe yìí náà ìfẹ́. yes. ìfẹ́ ni kí n fi ṣekúṣe bá àgọ́ ara mi jẹ́ fún Olúwẹ̀rí mo ṣẹ̀ṣẹ̀ rí dájú báyìí ni wípé ẹni tó yẹ kíyàn sá fún ni ẹ màá dẹ̀ gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ ìwọ ìkà yìí. kí ló dé tó ń ṣe báyìí kí ló kun Olúwẹ̀rí nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣé èmi àti ẹ̀kọ́ lájọ lọ̀rọ̀ kí ló ń kun síbẹ̀ sí àdébọ́ máa sọ̀rọ̀ wa máa mú wá kí ló kun Olúwẹ̀rí wo Olúwẹ̀rí máa gan o máa understand ni jẹ́ ká ṣe báyìí ó sì máa da pé tó máa lólu ẹ̀rí ẹ̀ ni. ìgbàgbé èèyàn lásán ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ kí ló máa ń ṣe àwọn ẹlẹ́sìn àmọ̀jù tí wọ́n máa ń tọwọ́ bọ̀ pọlọ wa láti sọra wọn di ọlọ́run lórí àwọn ìwọ̀ tí ò sí ń bẹ rárá rárá ṣé ìwọ ni kí obìnrin tó ń rúgbá nílùú wọn kó máa bá boyfriend ẹ̀ ṣe àṣepọ̀ ni. kò yé ẹni ẹ̀rín mímọ́ ni olódùmarè ẹni tó bá dẹ̀ fẹ́ sìn gbọ́dọ̀ nínú mímọ́ àti àyà funfun. ìyá hmm, jésù so tó bá bá boyfriend ẹ ní nǹkan pọ̀ nísìnyí ìyẹn túmọ̀ sí pé ní màá àbí òun ló ń gan fún ẹ o tó bá ń ṣe òun ni mo ti sọ fún un bó jẹ́ fífọ́ bó jẹ́ wíwọ́ bó jẹ́ jíjá bó ṣe kàn bẹ̀ tó bá rí nǹkan kan ṣe tiẹ̀ ló gbé. bẹ́ẹ̀ i see ngbọ́ fìyìn abájọ abájọ tó fi sọ pé kí n wá kí ẹ lé lọ́la so o ti plan fún mi nǹkan tó fẹ́ ṣe àbí no wonder mo rí pé o gbẹ́nu ẹ̀ falágbáfọ̀ lọ́ọ̀yà ẹ̀ ló ń sọ̀rọ̀ látàárọ̀ fihàn mo ti mọ oríyàn tó jẹ́ báyìí màá dẹ̀ gbìyànjú àti yàgò fún ẹ excuse me. Awesome ló tán sí yìí sì ṣùgbọ́n apẹ́ kó tó yí ẹ má gbọ́n tẹ́lẹ̀ ó wà lára ẹ̀. ojoojúmọ́ ni mò ń fìyìn fọlọ́wà gẹ́gẹ́ bí orúkọ mi. nítorí ó ṣe mí lóore gẹ́gẹ́ bí orúkọ tiẹ̀ náà. wò ó kò wọ́pọ̀ nínú ọmọbìnrin òde òní tó lẹ́wà tó sì rẹwà bí òṣùmàrè tí ò tó ọ lọ́jọ́ orí. níwà ìrẹ̀lẹ̀ tí paríparí ẹ̀ tó tún wá jẹ́ ẹni tí gbogbo ayé ń pè wò lọ́dọọdún kò tún tí ìbàlágà wo èmi fi ń dá ẹ lójú pé o ò ní kábàámọ̀ pé o fẹ́ mi gẹ́gẹ́ bí ọkọ nítorí ẹwà kún ẹwà. ni màá máa pè ẹ́ Fọlábámirẹ́ lèmi á máa jẹ́ nítorí gbogbo nǹkan tí wọ́n ń fi ọlá ṣe pátá láyé ni mo máa fi tọ́ ẹ ni mo máa fi tọ́jú ẹ. má ṣèlérí ọlọ́run fún mi lẹ́yìn ìyànjú lágbẹ̀ ń gbà ọlọ́run ló ń jẹ́ kí ṣòótá ní tèmi o mo ti fayé mi fún ẹ pátápátá mo ti sọ ẹ́ dorí nígbà tí mi dìrò mo sọ ẹ́ dèkọ̀nà nígbà tí mi dà tẹlẹsẹ̀ ìwọ ni Ṣàngó èmi ni bàbá mo gbà ẹ́ èyẹn tó bá ti kánjú o. kánjú. <laughs> mi ò kánjú ah, ìkánjú ò ṣe tu lo àrùn nítorí ìgbà ẹ̀wù tó ṣe lọ́bẹ̀ ìkánjú ò ṣe lábẹ́ ògbóná èmi kánjú. láyéláyé ẹ má kí mi mọ́ má pè mí mọ́ má rí mi bí ọ̀rẹ́ ẹ mọ́ mo ti rí ẹ bí ọ̀tá ìwọ náà rí mi bẹ́ni tí ò fẹ́ràn ẹ rárá fìyìn má dẹ̀ ní lọ́kàn pé lọ́jọ́ iwájú àṣìlè fẹ́ra wa fìyìn lọ́jọ́ tó bá tún pè mí àbí kí ni hmm, ọjọ́ yẹn wàá kábàámọ̀ pé o wáyé nítorí mi ò fẹ́ kábàániláyé jẹ́ bíi tiẹ̀ bà jẹ́ ó dàbọ̀. kind of question is that? irú ọ̀rọ̀ dẹ̀wò ló sọ lẹ́nu tán yìí ṣebí wọ́n ti sọ òkò lánàá ni èmi náà wá mo wá sọ ògúlùtù lù ẹ́ ni kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ máa rántí ẹni tó mọ̀ gbọ́ à ìwọ ìwọ àbálàrú ẹ wo kàkà kékun má jẹ ṣẹṣẹ ni á fi ṣàwádànù ọsàn tiẹ̀ tó rí gbajúmọ̀ tèmi tó lóhùn òbọ máa jẹ́ kó gbà pé ẹyẹ oko lásán lásán ló máa fi mu láyé mi máa jẹ́ kó mọ̀ pé ayé wà máa jẹ́ kó mọ̀ pé ayé ju ayé lọ èèyàn ju èèyàn lọ èèyàn lójú ògbòdù àwọn ju àwọn lọ Cut the crap and shut your silly mouth. Ta ló kú ẹ? Àwọn ẹwà èdè ta máa ń lò lórí stage ló fẹ́ fi máa halẹ̀ mọ́ mi. Wọ́n ó yá fòkò ní ìṣọ̀ wàá rí mi ẹ̀rọ abá ẹ̀. Wàá sáré òní rẹ́ni tó ń ní ẹ. Máa púùvù ẹ̀ fún ẹ pé ọ̀ṣun tèmi sì kì í ṣe ọ̀ṣun lásán. Abiyamọ bọ̀jágbọ̀ ọ̀gbọ̀rọ̀ ni excuse me. Okay, let's wait and see now. Ìgbà tí wọ́n lábẹ́ àwọn àgbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ wọ́n sọ fẹ́ pé abiyamọ àgbọ̀já kúkúrú ni tèmi ó dàbí ipò fọ́ ni. Ah, a ti ń pẹ́jù bí báyìí náà tá a bá pẹ́jù ọṣẹ máa yí wa náà make it snappy movement. No. Ah, I'm me. You can't you. Oh, Hello. Ah. ọ̀ṣọ́ṣe mi lóore arúgbó àwa ó lè dáyà já mi bí mo pé wọ́n ni kí ló tó wá wọlé mi ọ̀hún announce tó ṣàlàyé fún mi pé ò ń bọ̀. tí kìíní fi ṣe kìíní. dárẹ́jọ́ ó bá wọn ni kò lọ lọ. yàtọ̀ àgbọ̀ tí wọ́n mo mọ̀ pé ìran bàbá yín omi náà fi ń ṣèyàn lórí kí ló tẹ wá kó àmọ́ra tẹ wá bá mi lè bá kí lè fẹ́. àwa kọ ẹ lówó àwa kọ ẹ lẹ́rù àwa kọ ẹ ní dúkìá àgbà. bẹ́ẹ̀ni. ayé mi ò owó tẹ ìwọ kò sówó lé. owó tó gbé wọlé lánàá la wá gbà àǹtó bá kọ̀ tó bá gbé fún wa máa fi bọ́ fọ́ orí ẹ̀ dànù. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ mo ti gbọ́ mo ti gbọ́dọ̀ yín ṣe ṣe ẹni owó tẹ̀ ń sọ yẹn ṣe ẹni owó tẹ̀ ń sọ yẹn owó olówó ni owó olówó ni. ṣáà ni ẹ ṣó ti já wèrè ni àti owó olówó àti ẹni ẹlẹ́ni àti owó òtítẹ náà awọ́lá ní gbogbo ẹ̀mẹ́. ó yá dìde bẹ́ẹ̀ yẹn. dídá sọ́kẹ̀. yóò ṣe with a film for your face àbí. inú inú kìnìún ló wà. inú kọ́bọ̀dù inú kọ́bọ̀dù àwọn ọmọ. àlàyé move ja. ẹ má tẹ ẹ má yìí ẹ má fa kínní yẹn ẹ ìsàpọ̀ tí ń lọ ẹ má fa kínní yẹn ẹ má fa o ẹ má fa kínní yẹn. yé yé yé yé yé ayé mi o ayé mi o ayé mi ẹ máa bọ̀ ẹ lọ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ayé mi o ayé mi o ayé mi o ayé mi o ayé mi o ayé mi o wọ́n ti gbé lọ ayé mi o ayé mi ẹ ti gbé yọ lọ ẹ ti gbé jù ẹ ti gbé jù ẹ wọ lọ lọ yẹ ẹ ti gbé jù ẹ mọ fún ẹ mọ fún ẹ mọ wọlé ẹ mọ wọlé ọfíìsà wọ gọgọ ọfíìsà ẹsà ẹsà ọ̀nẹ́ lọ yẹ báàgì báàgì ẹni sórí ni ọlọ́run bukú ẹ̀yẹ lọ́pọ̀ yìí ó lè lọ tẹ́lẹ̀ àṣàrẹ̀ bọ̀ àkókò yẹn ti pẹ̀kọ́ tó wà rọ̀bù mi ọlọ́run bukú nìyọ. ẹ̀yin kábíyèsí ń tẹ́ ṣe dà torí yorùbá ní má foko mi dáàlà ọjọ́ kan báyìí lèèyàn kọ̀ ọ́ dàbẹ́ ti ṣeun. ẹ tiẹ̀ o ibi tọ́rọ̀ dé báyìí bí lábá ti ń fẹ́ gajo onírè lọ àágé wálẹ̀ ni. bẹ́ẹ̀ ni torí kò sí ọmọdé tètè máa gí tó oko báyìí ló wà bá kùkùté. oko yóò bá. tí a bá ti kìlọ̀ fún wọn lẹ́ẹ̀kan sí táwọn bá ti gbé ẹja fìdán wọn wọn. ojú bẹ́ẹ̀ lọ bàbá. kábíyèsí ẹ̀gbẹ́ mi o kábíyèsí ẹ̀gbẹ́ mi ọ̀sùn ṣe mi tún ṣe mi o ó ti ṣe mí o owó olówó káàtì ẹ̀sọ́ pé owó o ẹ̀wọ̀n ló kú ẹ̀ òsì ṣe sùúrù èwo <laughs> ni ariwo owó olówó owó olówó tó ń pa ẹ tó ń gbọ̀n bí owó ìjó bèlè kí ló sọ owó olówó. ó bèrè ta ló bèrè. ọ̀sùn ṣèmi àtàwọn ìpìlẹ̀ bẹ́ẹ̀ ni o. wọ́n dàbọ̀ sí ìbọn náà ẹ gbà mí. ojú wọn tún ṣẹlẹ̀ ṣẹlẹ̀ bí àṣẹṣẹ yọ oòrùn wọn ti gbàgbó dáadáa wọn pa mí pàtó fún ọ ẹ gbà mí kórúkọ mi má bàjẹ́ o kábíyèsí. àṣẹkù àṣẹkù kí ni ìṣe ẹrọ yìí ná. tẹ́sí ọ̀rọ̀ rẹ̀ ọ̀tún ṣe ní èwo ṣé àṣùṣe ní àrùn bákan náà kábíyèsí kò gbà. àbẹ́rẹ́ kan tó wà lẹ́yìn tí ó tún jẹ́ orúkọ yìí ni. eléyìí ò gbà kábíyèsí mo rí báyìí ó rí mi mo pè ó dáhùn ah! ẹ gbà mí. àkàyéfì ah, lálẹ́ lẹ́yìn kábíyèsí. kàyéfì kan kankan. kàyéfì kan kàyéfì kan tí eléyìí mú òmù lómù ni ah! òun mú òmù lómù ni lọ́mọ tó wà níléèwé tí ó bá wálé tí kò ní rí ìyá ẹ̀ ni àbí kò ní dọ́dọ̀ tèmi ọ̀wọ́n epo àbíta ìrówó rà á. ọ̀rẹ́ ṣe bí owó. tó o bá owó ló wà ní ọ̀dọ́. àṣekú tó o bá fi lọ wà. àṣekú lówó ṣe sùúrù àfi lọ wà jáde. ọlọ́mọ yẹn lọ sókè àfi lọ wà ṣe sùúrù jáde. ẹ ẹ bá pè é ẹ bá pè é tó tó pè é ẹ bá pè é ẹ bá pè é. ẹ lóye ọ̀sán ṣe bí. ọ̀sùn ṣe mí lóore tèmi nígbà tí èsè èdì tí ó sì lọ́wọ́ ayé mú ẹ dákun kí lọmọ tí mo bí fọ́ọ̀fọ́ lè ṣe o. èmi náà wí bẹ́ẹ̀ o mo wí bẹ́ẹ̀ o. ó lè ní ó dà mí lólè mo sì rí kòrókòró báyìí ẹ jọ kábíyèsí ṣé màá wá rí ẹkùn àwa di àmọ̀tẹ́kùn mọ̀ mi lọ́wọ́ ni. ó lè gidi ọ̀sán ni ó lè gidi ó lè gidi ó lè gidi ni ó jà mí lórí mọ̀lẹ́ka. níwájú bàbá ló ti ń gbónu tó ń lé furu kọkọ. fílẹ̀. Ah, tí o bá ṣe wípé bọ́rọ̀ ṣe rí ah, ó níbi tá a lè dẹ́jú ẹ sí. ẹ bá pa mí. ẹ kì í ṣe pípa á dẹ́jú ẹ̀ nítorí kò kò kò sí evidence fún ẹ kò ní evidence. kò ó fílẹ̀ lọ́tún fílẹ̀ àrílẹ̀jọ́ ẹ̀ àríni ṣé bí ẹ mọ̀ pé báwọn ọlọ́gbọ́n bá sùn tí wọ́n bá faṣọ jóná gbogbo àwọn òmùgọ̀ kí ni wọ́n máa wí. wọ́n ló sàṣù para ni. bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa wí. àmọ́ tí a jẹ ọ̀rọ̀ yìí tó bá ṣí mọ́ ọ lórí. ẹni olódo ni ẹsẹ̀ ọlọ́run kúkú mọ̀ pé mi ò lówó tí mo lè fi táì project lẹ́yìn méjì tí wọ́n bá ti gbé gbági fún ẹ bá ìkọyà lọ́wọ́ wó láti fi ṣe mí. Hmm, ìwọ olówó kẹ ìwọ ọyà láyà wọn hmm, kó má ti sọ fún mọ́mì ni tó bá ti sọ fún mọ́mì báyìí tán ti sọ fún kábíyèsí gbáràn tó wọ orí fóònù ẹ báyìí aláàtì ni. ẹ eh, ẹ eh, rárá nígbà tó jẹ́ pé torí tèmi ni gbogbo òlu ṣe ń ṣiṣẹ́. ìyá ọ̀ṣun ṣe mí lóore kí là ṣe báyìí. Ah, olúwa mi kò tí ì yé mi o kò tí ì yé mi o ń bọ̀ nà. Ah. ẹ gbà mí. tó dé báyìí ó lè mọ gbọ́ ọ̀rọ̀ báyìí ó lè wá tú ṣẹ́ ṣẹ́. ṣé dandan ni kò sọ̀rọ̀ nígbẹ́nu lọ́wọ́. ó ní àṣọ. wo tó bá gbọ́ ground by text message lásán ni nígbà pé mo ní kọ. <laughs> Ọlọ́run màmí ló dẹ̀ ń pè mí ṣá. a jẹ́ pé ọmọ ọkọ gan-an ni wọ́n. hello màmí ó wà ókè báwo dé lára yín. èmi kẹ̀ ilé kí mo fẹ́ wá ṣe nílé nígbà tí ìwé kíkà ń gbomi mu lọ́wọ́. Mami, ṣé mo lè wálé kí n má yọjú sí i ni? Kò possible now. Kí lẹ̀ ń ṣe bẹ́ẹ̀? Ẹ bá ń gbé fún fún o. Ẹ káàsán sá. <laughs> Ẹ máa wò ó ń tiẹ̀. Ìwọ máa wò ó tiẹ̀ o. Ẹnìkan ṣáá lọ́kàn wàá fẹjọ́ ẹ̀sùn níbí ẹ mo wá ránṣẹ́ sí ìyá ẹ̀ pé kó wá ṣùgbọ́n <laughs> ẹ àní o máa wò ń tiẹ̀ àti rí díẹ̀ àti rí pé wọ́kọ́ ìwọ́kọ́ jàre <laughs> ẹ ẹ sì kú palẹ̀ mọ́ ọdún báyìí ẹ kú palẹ̀ mọ́ ọdún ọ̀yàbò ẹ wo ẹ lé mi olóyè náà kí olóyè ọ̀tún kí o. ẹni gbogbo wa la ń kí. olóyè ọ̀tún àti olóyè náà sí náà kí o. arúgà arúgà. kábíyèsí ẹ ṣé mo dúpẹ́ o àtẹ̀bí àtàrí ẹ̀yin náà ní rẹ́jọ́ o. àṣekúlówó ọ̀rọ̀ ló gbọ́ yìí a dẹ̀ máa fi lé ìfẹ́ ẹ̀ lé sí mi lẹ́yìn eléyìí àtún gbọ́dọ̀ gbọ́ kírú ẹ̀ṣẹ̀lẹ̀ mọ́ láíláí ọgbọ́n àbọ̀ tí gbọ́. ẹ ti ẹ̀ wo alábòsí ni wọ́n ìbàjẹ́ ènìyàn òkú dá sí olúwadúró tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́ bó o bá ti lọ ná owó olówó tètè dáwó padà fún lówó. tá a bá tún gbọ́ owó tó ń pariwo ọmọ ọlọ́mọ láàrin. ó jẹyàn ẹ̀ ṣù ẹyin ti sórí mi wá yìí ni ṣé mi wàá mọ nǹkan tí mò ń sọ ni òun ló wá sọ́dọ̀ mi kábíyèsí tó tẹ́lẹ̀. ẹ àgbà mi. ọ̀nà máa lọ. ọ̀tún No evidence. No evidence. No, no, no, no. Ọ̀gbẹ́ni if not my feet gbọ́ fọ́ gbogbo orí ẹ̀ dànù ṣé ti gbọ́ mi kó máa straight má drive. ẹ má bínú ẹ sir. bínú sá. a Ma, ma, don't play with me oh. Don't play with me i no dey take nonsense ṣé ti gbọ́ Emma, ẹ má bínú sá ẹ má bínú ma. wo bó ṣe ń gbọ́n. mi ìmọ̀ bí tí mò ń lọ sí ma mi ìmọ̀ bí tí mò ń lọ ni. kí ló ń ṣe ẹ kí ló ń ṣe wọ bọ̀bọ̀ ya ní kó máa drive. níbo ni kí n máa lọ ma. wọn kò lọ straight. kò start ni ma ẹ má bínú ìmọ̀ bóyá ń ṣe ń bá ìsà mà ẹ má wọrí. ìwọ rò pò smart tàbí o ti fọpọlọ aláàtàwọn ọlọ́pàá madam aṣọ ẹyin ríyàn tí mi ìmọ̀ wọ́n rì. I will show you who I be mi ìmọ̀ wọ́n rì mi ìmọ̀ mi oh, ìbẹ̀ ọkọ pẹ̀lú ìmọ̀ wọ́n. ìwọ ọmọ smart tàbí I will show you. Ah, kò sí problem. kí ni nǹkan mo wá sí. kí ni nǹkan mo wá sí kọ́ ni mo pè wọ́n jẹ́jà mo ah, wá síbí báyìí. ẹ ló ọ̀nkú. ẹ kọ́ mẹ́rin. ṣé wàá òkè. yes sir yes sir. Ah, mo rí i pé ẹ wà ń báyìí ni mo ní kí n dúró pé kí ló ń ṣẹlẹ̀ o ṣé kò sí. Eh, eh, eh, mo dá wà. ibi tẹ wà yìí ọ̀nkú kò wà òkè rárá o ṣe gbọ́. ẹ ẹ mo mọ èmi tí mo èmi gan ti mọ̀ pé kò wà òkè. bó ṣe gbọ̀n. ìtọ̀ dá mi gbọ̀n wá sí bíbá yìí. so bí wá tó ẹ mọ̀ èmi nìkan náà ni mo tún wá dátọ̀ náà mo wá fẹ́ máa lọ ni mo fi rí ẹyin ni. ẹ tẹ́kì àwọn ṣẹgbọ́n. ẹ ṣe gan. so kẹ́ tètè kú nbí ba ìṣẹ́gbọ́n. ẹ ṣe gan ẹ ṣe gan. ẹ ti fẹ́ fi mílẹ̀ sà. màá fọ màá fìbọn fọ orí ẹ tó bá mú ìbọn fún start mọ́tò. I am joke ọ̀rẹ́ sáré tí waste time. I don't wan drive màá fìbọn fọ orí ẹ dànù. ẹjọ́ ẹ ti pọ̀ jù you talk too much ó yá dìde ah. etí ẹ mélòó ó yá fa etí ẹ kó sá lọ. ọgbàyà sílẹ̀ báyọ̀ padà ó gbá mi ni kò ní ó lè fẹ́ bá a ya fọ́tò ó lè post ẹ̀ lọ fáwọn ọlọ́pàá ẹ jẹ́ ká bá a ya fọ́tò. ó yá aláyé dìde. ó yá mú fóònù ẹ mo bọ̀ ni. wá wá wo bí jẹ́ kó jẹ́ beauty plus ló máa lò. selfie selfie, selfie. tó yẹ fọ́tò. kílé Selfie, selfie, selfie. ọba àlàyé. ó ní Selfie, selfie, selfie. password ó ní password. Selfie, selfie, selfie. ni jọ kílé tó Selfie, selfie, selfie. yá afọ́tò àwọn ìyá Selfie, selfie, selfie. dára. àmì ìrìnkọ́kọ̀ mi Selfie, selfie, selfie. ṣé o ti yá. Selfie, selfie, selfie. another one. yà yà Selfie, selfie, selfie. mí sí. mo ti Selfie, selfie, selfie. mo ti yá one Selfie, selfie, selfie mo ti yà wá. yà á sì jọ kí ló ṣe. ó ti pé two hundred. ó yà fún mi jẹ fún mi jẹ bẹ́ẹ̀. ah mo ti fún yín mo ti fún yín mo kọ́kọ́ fún yín. ó yà dàgbà sókè. ó yà wẹ̀rẹ̀ mo ní kò dàgbà sókè kò. ó yà wẹ̀rẹ̀ move it move it move it move tó bá mọ́tò lọ́wọ́ mi wà láì. ẹ̀dẹ̀ ní òun ló ní kẹ́ máa ya òun. Ah, wọ́n pàṣẹ fún mi ni tẹ́ bá rí nǹkan tó gbé sí mi lẹ́gbẹ̀ẹ́ tó ní kí n máa ya wọn ló ń pariwo kí n máa ya wọn kí n máa ya wọn kí n máa ya wọn mi ò tẹ́ ilé láti máa ya wọn. for real? Ah. Ah, a jẹ́ wípé ògbóǹtarìgì olè làwọn ilé yìí alọ́kọ́ lòun kígbe ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tẹ́ máa ṣe fún mi ni wípé fóònù ẹ fi sílẹ̀ màá lè print out àwọn pictures yìí so that a lè bẹ̀rẹ̀ investigations wa the only little thing tó máa fún mi problem ni torúkọ tí ẹni ẹ̀ rántí kálẹ̀ rántí orúkọ wọn ni ṣíkún báyìí la bá mú wọn but all the same we will do our job. ẹ mi ò lè má gbàgbé mà àmọ́ gbàgbé tẹ bá rí ìbọn tí wọ́n kó dání sẹ́ ní àwọn àṣemìbọn tó yẹ pé èmi gan mi ìṣúọ̀ pé mo rí ìbọn yẹn rí inú inú fíìmù mi kì í rí wọ́n gbé nǹkan ẹranko tí mo kàn lè rìmẹ́mbà díẹ̀ nínú nǹkan tó ń sọ tó lọ́n tẹnu mọ́ dáadáa ni mò ń gbọ́ ọmọ ọ̀ṣun ọ̀ṣun ọ̀ṣun ọ̀ṣun sọ́tí ìmọ̀ bó lò ṣà wọ́n. pariwo ọ̀ṣun. ẹ má wọrí i make sure pé mo distribute àwọn pictures yìí dé gbogbo ibi tó bá wà so that ibikíbi tó bá wà information ló máa kàn wá lára abẹ́ máa rí. ẹ ṣeun gbogbo dúpẹ́ o lọ́wọ́ pín ní ṣìn. nǹkan tí inú ò ní sọnù máa o. obìnrin láì ṣọkùnrin ẹ ah. eh, officer take a look at it obìnrin. what. olúwa mà ṣe wọn my dear congratulations ah àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ṣe rí ara nǹkan tá à ń sọ rè ọdún téèyàn ò dá lèèyàn kì í mọ̀gbà tó ń pè ó kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ti graduate nìyẹn bẹ́ẹ̀ Ah, tọ́ olúwa ṣeun àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ṣeun àǹtí mm. bí eré bí eré èmi náà ti dòmìnira. ah bẹ́ẹ̀ baby, bébì not náà ti dòmìnira ara ẹ̀ eh do you know what this calls for celebration we have to celebrate it a ní láti wẹ̀ big time. Mm? Mm, well ẹ tiẹ̀ jẹ́ kí gbogbo ẹ parí náà. Ah, ah kí gbogbo ẹ parí ẹ jọ kí ló tún kù òjàre wò kó fi parí. mo ṣì máa serve now. Oh. mo ṣì máa serve now Eh? irun ti kún èèkánná ti yọ aṣọ ti ya lọ́rùn ẹ wá lérò ìjà wèrè ò tí ì pè ẹ jọ kí ni nǹkan tó tún kù ọjà rẹ tó fẹ́ fi jájà ah my dear ṣe orí sẹ́fíìsì segment ọ̀tọ̀ nìyẹn àmọ́ eléyìí a ní láti wẹ̀ gidi gan ni. kò sí problem ẹ̀yin náà lè máa wẹ̀ fún mi. ooo oh, o ti dà sí mi lára ni àbí ẹ kò sí wàhálà àyà mi gbé <laughs> <laughs> um, kí la máa ṣe ń sìn ẹ ok. àmọ́ jáde nìyẹn. ok all right. mm <laughs> -hmm. is your husband? He's not in. Okweda. He's not home. <laughs> oh, I didn't come here alone. Our girls meet to surround living room me. You get me? For the last time! Okweda. Is that the study? The study? Yes. Okay. Oh, I am You sure? Oh, ṣe ń gbọ̀n. ní mo mọ̀ mo lọ sí ibi tí wọ́n ti ṣe ọdún ọ̀ṣun ní ọdún yìí gẹ́ẹ̀tà ń sọ yìí òun ló rúgbà òun ló rúgbà bó ti wá padà di olórí àwọn ọ̀gá ọlọ́ṣà ẹ̀jẹ̀ ní mi tí understand kò tiẹ̀ tí yé mi rárá. ẹ̀dẹ̀ ní ẹni yẹn ni arúgbá ọ̀ṣun. of course òun ni ẹ̀wù bí nígbà tí wọ́n ṣe ọdún tán wọ́n ń pe kinní kan ní ìwúre ìwúre ọdún ọba tún pè wá lọ sílé kábíyèsí wípé kí n lọ síbi tí wọ́n ti ń ṣe ìwúre ọdún yẹn mo débẹ̀ gẹ́ẹ̀ ló pè fún mi òun ló wúri ọdún fún mi bẹ́ẹ̀. ó dẹ̀ dá yín lójú. bàjẹ́. ẹ lè wá máa lọ báyìí. ọdún ọ̀yàbò. ètò ilé ìtẹ̀ ti yàbò náà. ikú ara yín kété ẹdọmọ àjẹpé ayé ẹdọmọ òyẹ̀kú ẹ ò ní kú bọ̀rọ̀bọ̀rọ̀. àṣẹ. adífáfẹ́ni tí wọ́n fi kú lọ tó lóun ò ní jẹ́ tó lẹ́bọ kágbó kátọ́ ni ká. Mm-hmm. Okay, ah, mo officer can I get the pictures. okay ẹ wò ẹ wò àwọn pictures yìí ah. ṣé ẹni tẹ́ ń sọ̀rọ̀ ṣé picture wà láàrin àwọn pictures. òun gbọ́ngbọ́n rèé ọ̀ṣun ṣe mí lóore tí mò ń sọ rèé òun ni òun lolórí àwọn olè yẹn òun kọ́kọ́ ló gbé bọ́ sí mi lórí báyìí. Ah, àyà mi jáǹgbà mọ kọ́kọ́ rí o. ẹ má jẹ́ káyà yín já mọ́ mi ìdí pàtàkì méjì ló kọ́kọ́ gbé mi wá lẹ́yìn wípé ọkàn yín ti ń fà mí. <laughs> kárí ọkọ mi. ìdí àkọ́kọ́ ni láti yọ̀ fún yín wípé mo ti parí ẹ̀kọ́ mi báyìí. ó eh, ti parí pátápátá. bẹ́ẹ̀ màmí. Eh, ọ̀sùn ṣẹ̀gẹ̀ṣẹ̀ alágbolódò mọ̀mọ̀ dúpẹ́ ẹ ó ti wí bẹ́ẹ̀ náà ọlẹ́ni bá sìn ọ́ ní lówó ọlẹ́ni sìn ọ́ ní kọ́lé ẹni bá sìn ọ́ ní ní gbogbo níre níre mo dúpẹ́ o ṣé o àtọ́jọ́ téèyàn ọ̀bà dání pé gbogbo ẹ̀ náà rèé bí àná yìí o ti ṣetán pátápátá ah ẹlẹ́dàá mi mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ ọkọ mi ọ̀kárẹ̀ òkú àṣeyọrí. ẹ ṣé màmí eh. ọ̀ṣun ṣeun. ah dúpẹ́. ìdí kejì ni ti ìnáwó tí àǹtí ọ̀ṣunmúyìwá fẹ́ ṣe lọ́la. Ah, ah, ah, ìnáwó òkú bàbá àyá rẹ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ pé mo ti gbàgbé <laughs> èmi gan ọ̀ràn tí mọ́pọ̀lá òde ni ah, ah, ah, bó o wà ní so ti yọjú sóun náà. àwọn ni mo kọ́kọ́ lọ yọ̀ fún. mo jẹ́rìí rẹ̀ bẹ́ẹ̀ ń tiẹ́ rí àmọ́ sárọ̀ra díẹ̀díẹ̀ o bísú ẹni bàtà àádọ́ọ̀bù jẹ ni o so ti gbọ́. bẹ́ẹ̀ ni màámi nǹkan kò ní sẹ́ni kankan nú gbogbo wa o. àmín màámi. bó o ní kí ló jẹ kí ló mu sẹ́mónì àbámọ̀là. ẹ wò mi ẹ ti jẹ́ kí n kọ́kọ́ lọ wẹ̀ ná tí bá ti wẹ̀ tán máa wá jẹ ọ̀dà èmi náà ti bọ̀ tọ́jú yìí ti bọ̀ gbé ibi tó ti jẹ́ bọ̀ bá dé ọ̀kàrẹ̀ ah, ọkọ mi mo dúpẹ́ o. <laughs> Eh. kábíyèsí nǹkan ta ní ká fi tó yín létí nìyí mo ti lọ sí station tó wà around àdúgbò yìí mo ti lọ fi warrant of arrest hàn wọn àwọn lọ fún mi lọ́fíìsà tó tẹ̀lé mi so that a lè máa monitor bí gbogbo nǹkan ṣe ń lọ. Hmm. àwọn ọ̀rọ̀ yìí wá tójú sí mi o ṣé ká wá gbà pé òdodo ni ọ̀rọ̀ tí àṣekúlówó wá sọ láìpẹ́ yìí tá a lè jáde. ẹ ẹ wo ẹyìn ọ̀rọ̀ yìí rí bákan o wọ́n ní ó jọ gàtè kò jọ gàtè eégún àtirú wọlé èèyàn àtirú jáde táwọn ọmọ pé èèyàn àtirú tó wọlé gangan ní eégún àtirú tó jáde lábẹ́ aṣọ. ẹ ó ń jọra wọn Ẹyin nígbà tí tó mẹ́jọ Ọ̀ṣun ṣe mí lóore wá pé òun ladigunjalè tó wá a ní rárá fọ́tò ni gbogbo wa tó tó tó káwọn gáǹgì yìí ẹ ṣé kò jọra wọn. ẹ wò ẹ wò àjẹkẹ́ ni n tó mi mu rúrí látẹni o. kò yé mi ẹ ṣe bí ìyá ẹ wà nílé tá a bá bú ẹtù orí àrò àwọ tá a bá mú ìyàdé station dandan dandan bí kíbi tọmọ bá wà ìyá provided. ọfíìsà ọfíìsà yóò bá níkà tó bá ṣẹ̀ báyìí òun lọ bá ń gé. Ah, olóyè òwe ayé àtijọ́ nìyẹn bẹ́ẹ̀gùn bá gún ọmọ awo lẹ́sẹ̀ láyé òde ìsìn ẹ̀sìn ọ̀gbẹ̀rì báyìí lọ́n ti máa yọ síta. kábíyèsí àwa ti ń lọ officers ẹ lọ officers n bò ló sí kò yé mi kò yé mi. kí àwọn agbófinró kan má ṣiṣẹ́ wọn. kábíyèsí báwo ló ṣe fẹ́ ṣe é gbọ́ káwá láwọn agbófinró wọn lọ mú arúgbá ìlú. ìdójútì ni ìdójútì ni odidi arúgbá kí àwọn agbófinró lọ kó ṣẹkẹṣẹkẹ sí lọ́wọ́ ìdójútì ni kábíyèsí. Ah, ọ̀sùn ṣe mí lórí. nǹkan wà ń bẹ̀ o nǹkan wà ń bẹ̀ o ará àdúgbò ẹ máa gbà mí ẹ máa gbà mí ẹ máa rà ń kalẹ̀ ọ̀sùn omi àjọsọ́bọ̀ ìyá ọlọ́pàá ẹ dákun ẹ gbà mí ẹ ṣàánú mi ẹ wọ ọmọ mi ọmọ kankan ń pa rẹ kì í mú nǹkan ní nǹkan kì í sọlẹ. kí ló tẹ̀ ń pariwo tó tó yìí tẹ́ ń pariwo ẹ dákun. ariwo tẹ́ ń pa ìpọ̀ ah. ẹ wo tẹ́ bá tẹ̀lé wa dé station ẹ lè ṣàlàyé torí àwa kì í mọ̀mú lómù a rí ẹ̀rí àrídájú wípé ọmọ yín gangan òun ni àmọ̀kùn ṣèkà ah. ọ̀jálẹ̀ onílé tó ń bo tiẹ̀ lẹ́yìn òun gangan ni olè ọ̀daràn tá à ń wá. ọmọ mi kọ́ ọmọ mi ò mú nǹkan oníkan rí látijọ́ tó ti délé ayé kì í sọ̀lẹ̀ ọmọ mi ah, ah, ó tiẹ̀ ti dá báyìí eh, bí mo ṣe rí inú o. báwo ni kí ló ṣẹlẹ̀. ó kàrí owó ọkọ mi ó tiẹ̀ mọ̀ rìn àbúrò rẹ̀ ni wọ́n mú lọ wọ́n lọ jalè. ẹ ó lè kẹ ẹgbẹ́ ọtí kí ló ṣẹlẹ̀ àbúrò mi ò kí ń jalè àbí àbẹ́ tí ì ṣì wọ́n mú síra wọn my baby what happened say something kí ló ṣẹlẹ̀ ẹ má jẹ́ kó sọ̀rọ̀ o torí nǹkan kí nǹkan tó bá sọ a máa lo against ẹ níwájú adájọ́ ah, move on move on. Ah, ẹ dákun. ẹ lọ ẹ jẹ́ kí gbogbo ọjọ́ náà mọ̀ tí gbogbo ọmọ kọ́ bàtà. orí mi o ọ̀sùn o omi o onílé yàgò gòyà òrìṣà lè yàgò yàgò ewúrẹ́ ló wọlé tó kágò ó dẹnu àmúso àgùntàn ńlẹ̀ wọlé tó kágò ó dẹnu àmúfiṣẹ́ tutù ewúrẹ́ lè yọ ó dẹnu abọ́ ó nílé yìí mọ́ ọ̀ kágò ẹni ajá bá wà nílẹ̀ ajá bá. kó kówó rè èyí tó tẹ̀jú máa ka kò rẹ̀ gírígírí èyí kó kówó rè o ò bá tẹ̀jú má mi ọ̀wọ́ mi rè èyí kó kówó rè tó rọ́jú rere lẹ́sìn wà kápò ẹ bá tẹ̀jú má mi ọ̀wọ́ mi rè ìyá ọ̀sùn ṣe mí lórí ìyá wíládé. báwọn onílẹ̀ sọ̀rọ̀. ẹ̀yin onílẹ̀ ẹjọ́ mi àárẹ̀ ni o ẹni tí ń bẹ́ǹdì ọ̀rọ̀ Ọ̀ṣun ṣe mí lóore ni mo fẹ́ mọ̀ o ẹni tí ń bẹ́ǹdì ọ̀rọ̀ ọmọ mi ẹ fi hàn mí kedere. ebura kí n fojú kí n gbódò ẹ̀yin ó yá fọ́ kí n fojú kẹyìn tó nírògbó. ẹ̀yin dà. Ọ̀ṣun ṣe mí lóore ló rán mi sí ọ mo lẹ́gbò ló ń jẹ ó ní rárá ó ní gbogbo nǹkan tó kì í jẹ ni kí n wá fún ẹ ní báyìí mo wá fẹ́ kó o kọjú sí i kó o ṣe é bó ṣe ṣe wọ́n nílé rá nígbà tí wọn ò sí ọ lẹ́nu kó o ṣe é bó ṣe ṣe wọ́n lókè ìjerò nígbà tí wọn mọ wọn ẹbọ fún ọ kó o sọ di ọ̀gá aláwọ̀ méjì bí wọ́n ti ń rí ní dúdú bẹ́ẹ̀ ni kí wọ́n máa rí i ní funfun ó yá èrùgà rẹ̀ gbára. ká o ẹ gbà mí bàbá. ǹjẹ́ ìní tó mọ̀. mo mọ̀ dáadáa ọmọ ẹ̀gbọ́n mi ni. kò sí láburú bẹ́ẹ̀yàn bá sọ ni lóko bẹ́ẹ̀yàn bá fògúlù tún dá lọ́pọlọ lóko ṣé é wọ̀. ẹ wo bàbá ẹ ní sùúrù náà ẹ dákun n tí kankan ọ̀hún ẹ tiẹ̀ gẹ́ rí kí n béèrè lọ́wọ́ rẹ̀ náà ẹ jẹ́ bí tí mo rà ń gbà rẹ̀ tí wọ́n sanwó tí fi ń fọmọ tí mo bí ń ṣe pàṣán náà mi ẹ wò ẹ jẹ́ wádìí náà kẹ́ wá bá ń fi pàṣán gidi nò náà tìrantìran bàbá ẹ ní sùúrù fún mi ẹ dákun ẹ jẹ́ n bí léèrè. wọ́n fẹ́ lọ ṣàlọ́nù jáde. Ah, bàbá ń bọ̀ ẹ gbà mí imú mọ̀ ní ká o. ogún mà já o ìbá ṣe mí. èmi ẹni tó wò sùnsùn tó tẹ ṣòkòtò ara ẹ̀ mọ́lẹ̀ kí ni ò lè ṣe fún ọmọláàbí ara rẹ̀ gan náà kí ni lè ṣe fún yàn ṣáì bọ̀rọ̀ bá dègbò ìgbọ́n ní ṣáì. ah ìkà ìkà ọ̀dájú ọ̀báyédé àṣẹ inú ọmọ gbọ́ ọ̀rọ̀ ojú ọmọ ṣe fi mọ̀ wẹ̀ dá o àṣewọ̀ ló ń bẹ́ ń di ọ̀rọ̀ mi mo ti dúpẹ́ tẹ́lẹ̀dù àkọ́sù ṣẹ̀gẹ̀ṣẹ̀ ti fojú ẹni bí hàn ìkà ni ọ́ ìkà kí ni mo ṣe fún ọ ìkà ni ọ́. ẹ ṣe mọ ni ojú iṣẹ́ là ni èmi gọ́gọ́gọ́gọ́ ni mo wà ń di ọ̀rọ̀ yìí èmi ni mò ń ṣe yín bẹ́ẹ̀ ni ìka ọjẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ó ẹ̀yin ti gbàgbé ni pé kí ni ẹ ti gbàgbé wípé ìyún ogún ọdún a máa jóni lọ́wọ́ ni ẹ̀yin. kí ni mo ṣe fún ọ ganan. kí ló ṣe o jàre. èmi. bẹ́ẹ̀ ni. èmi lọ lákọ mọ́ lórí bá. bẹ́ẹ̀ ni mo larúkọ mọ́ ẹ lórí màá tún pèsè lẹ́ẹ̀kan ni ọ̀ṣun yẹlé kí ni tó ṣe ẹ gbà mí. ìwọ ó torí kọ́mọ ẹlẹ́dàrúgbá ó rán mi níṣẹ́ dé tòrótòró ó tì mí síjà ẹ̀kùn. sùn ìwà kí ló dé tọ ọkàrà kò ìwọ ọmọlọ́lọ́dún ìwọ ni gbogbo ìlú ń wojú rẹ̀ báyìí o bọ́ọ̀ bá sì fi tìdùnnú tìdùnnú ṣáàdúà fún lù ú sọmọ pé n tó léwu ni. ẹ ò máa mi mò ń gbìyànjú àti ṣe àmọ́ kò ṣeé ṣe ni kí lóhun tí ò ṣe é ṣe. ta ló sí ọ sọba ni àbíjòyè aráàlú ni àbáwọn ọmọ Ọ̀ṣun wí mi jẹ́ ń gbọ́. kò lè yé yín ẹ mọ̀ yí pé bí wọ́n ṣe ń ṣe níbì kan ewọ́ bòmí ni mm-hmm. ẹ mọ̀ wípé láyé ìgbà tí wọ́n máa ń fà yín fọkọ ni bóyá ó tẹ́ lọ́rùn àbí ó tẹ́ lọ́rùn kò sẹ́ni tó fẹ́ mọ̀ àmọ́ ayé ìsè gbogbo nǹkan ti lajú ìfẹ́ làwa ń lò ṣẹ́dẹ̀rí bí mo ṣe wáyé ìfẹ́ ọmọkùnrin kan ń rẹ̀ dòdò lọ́kàn mi ọmọkùnrin dẹ̀ ti ń lọ́gbọ́n àti fi mí sílẹ̀ tí mi ò bá tí mi ò bá. ó ti tó hmm? kì í sọ̀rọ̀ ta lè mọ sọ́ńbì nígbà tá a bá parí gbogbo ètò tá à ń ṣe ọwọ́ àárín mi ń lé àásọ lọ́kùnkúndùn ni ṣó ti gbọ́ ah, fọkàrà rẹ balẹ̀ ṣé apẹnitọ́kàn wọlé má jẹ́ káwọn èèyàn mọ̀ pé kankan ń bẹ lọ́kàn rẹ o kó túra ká kó fi tinútinú kó fi ṣàdúrà fún un ṣó ti gbọ́. èwo ni wọ́n fara mọ́nu méjèèjì torí wọn ò fẹ́ tó ń wò ó ṣàgbà mu fún ọ. iṣẹ́ ṣe ni èwo ẹ̀rù ń bà mí èmi nígbàgbọ́ wípé ọ̀ṣun máa bá mi dì mọ́lẹ̀ títí tí màá fi múrí bọ́ lọ́wọ́ ọ̀ṣun. wo ẹrú sì ń bọ̀ náà ni èèyàn ní bẹ́ǹdì orò lóró fi ń ké wo àti ṣe àti mọ̀ ṣe bẹ̀ mi bá wà iná ni kò sí nǹkan kan tí ó bọ́ ọ ṣe é ṣe ń tó ṣe mọ́wùlẹ̀ dára rẹ láàmú bẹ́ẹ̀ ni fẹ́rẹ́kúfẹ́ ẹrù la fi ń dábàra wa kò sí ń pa mami ṣé pé kò sí nǹkan kan tó máa ṣe mí rárá tí mo bá súnmọ́ ọkùnrin. kí ló fẹ́ sí ọ sórí gbogbo ẹ mọ̀ ṣe ṣe kinní kan àfi bara wa náà ni kò sẹ́ni gbéyàn bá ti ṣe tó òbí fẹ́ni kankan tọ́jà sí rí láàrin èmi rẹ méjì dákùntà ló wá fẹ́ mọ̀ pé o ṣe nǹkan kan ọ̀sẹ̀ ẹnu fẹ́ mú ni bàbá tán. ẹbọ tí gbà wá ń kọ. kí ló ṣe gbà kí ni bẹ́ẹ̀ gbọ́ ohun tí wọ́n mọ̀ ẹ wo tètè lọ ṣe tó ṣe bọ́ ọba sì ti ṣe tán wàá fèmí lábọ̀kọ̀ jẹ́ ń gbọ́ lọ́ba tán. mọ́mí dè dá yín lójú wípé tí mo bá ṣe kínní kò sí ní tó máa ṣe mí ewu ń bà mí o. ó eh, kọ́ àìmọ̀kànmọ̀kàn kí ni ń bọ̀ lẹ́rù ṣé wọ́n wàá rí ní tí ọ̀dà yín wà níbẹ̀ nìkan ọ̀lọ́ yín ń taari rẹ síbi tí ọ̀dà bóyá lọ mọ̀ pé àtìgbà tí ìyá rẹ ti kú èmi tí mo kù ń yà fún ọ ní ìyá kú ìyá kú ni. Yaku, yaku, ni ọmọ lọ jẹ́ fún mi èmi ò gbọ́dọ̀ darí rẹ síbi tí ọ̀dà kò sí nǹkan kan tí ó ṣe ọ ṣáká lára rẹ ọ̀dà. tẹ bá mọ bínú mi ṣe ń dùn pẹ̀lú nǹkan tẹ sọ fún mi ìṣe eh, ah, lọkọ mi fúyẹ́ tára mi balẹ̀ hmm. ah ewu mi kí ni o yìí ah, sí o. àkẹ́ni ara èso òkúta wo àwa tá a járúgbó ìgan a máa béèrè lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ah, ọkùnrin mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti bọ́ mọ́ mi lọ́wọ́. Ah, ọmọ kéwe o. lórí pé mi ò lè fara mi sílẹ̀ èmi fúnra mi pàápàá gan-an mi ò gbádùn láì fún mi mo kàn ń sọ́fà ara mi ṣe rí tó bá dé sí mi lára ń gbà mí bẹ́ẹ̀ ṣe ló máa dàbí kí n já gbogbo ẹ̀ túlútúlú dànù àmọ́ tí n bá tún rọ̀rọ̀ gbá yìí má tún kóra tì í. kéwì ni ọba ti sọ fún mi kálọ̀ ti sọ fún mi látijọ́ ìyọ́ ti máa gbádùn ara rẹ tí ò sí ní tí ó tẹ̀yìn ẹ̀ yọ. ṣé pé mo lè máa lagi lọ báyìí. wo bó bá ṣe wù ọ́ ni alákànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀. ní ìgbà ìkẹyìn níkẹyìn bí mo ti ń sọ̀rọ̀ yìí wàá ṣàlàyé fún mi ní ìsìn o ò pé ni lọ́mọbìnrin àbó pé. bọ́ọ̀lù sí wo wọ́n bí ọlẹ́ ìrìn ọ̀rọ̀ kábíyèsí ní sọ̀rọ̀ wọ́n ní o wí sọ pé lọ́mọbìnrin àbó pé lọ́mọbìnrin kọ́ fẹ́nu rẹ sọ̀rọ̀. Mm-hmm. Mm-hmm àbí kò gbọ́ ní tí mo wí ni. kò yẹ mi o kábíyèsí. Hmm? kẹ́ni ẹ àgbà mi mọ̀ ń ṣẹ́jú. kí ló dé. dákun bó ojú ọ̀gbagadè la wà yìí o. ẹ ẹ ìwọ ọ̀rẹ́ mi rèé ní tí wọ́n bí ọ léèrè ní kó o dáhùn má dojú ọ̀rọ̀ ìlú rárá o àbẹ́ẹ̀ tí a wá rí ojú mi tó àwọn wò tó ń pè mọ́ mi kí n tèmi bẹ̀. màámi. Ah, ẹ àgbà mi mi ṣe bẹ́ẹ̀ dẹ̀ mọ bọ́rọ̀ ìṣe jẹ́. ọ̀rọ̀ ẹ̀wọ́ gbogbogbogbogbò ọ̀rọ̀ tó mọ́wọ́ tó mẹsẹ̀ wọn ò ní ìdílé olórí o ọ̀rọ̀ ẹ̀wọ́ mọ mọ̀ bó ṣe jẹ́ ẹ̀wọ́ nù rẹ̀. mami. ẹ àgbà mi mi ẹ mọ̀ gbà mí. ó sì ń pariwo mọ́ mi mọ́ mi mọ́ wọ́n yóò sọ̀rọ̀ sọ pé àbọ̀ pé. ẹ àgbà mi mọ̀ mọ̀ rírì. mo pé wọn ò pé ni ó wá fa àríyànjiyàn. kẹ́ni àsìkò ọjọ́ ilé ah. ah. ní tú. kábíyèsí. ènìyàn ṣòro ẹ má ṣe fi èèyàn ṣeré. àbí ọmọ ìdójútì. kábíyèsí èmi ti sọ pé wo ìfẹ́ sọ̀rọ̀ ni ọtí rẹ ti wà ń ta ti pẹ́ kíní ti dùn mọ́ ó ti dùn mọ́ kò fẹ́ sọ ni. akọ ajá obìnrin ò sí lẹ́sẹ̀ hmm. kábíyèsí ẹ̀rọ ìjámọ̀tún jábọ̀ porele olóró mọ́ bí ò fẹnu sọ ó ti fìwà sọ ọ kò pẹ́ ló wí fún àwọn. ọpẹ́ ọpẹ́ ó ṣe kú sí ọmọ kékeré. ẹ wo ẹ jẹ́ gbé tí ohun ṣìṣẹ́gbẹ́ kan oje. rabaraba ẹ òun ni màmí bá kú àti gbà yẹn ni mo ti wá ń bẹ alágbèlódò yèyí ọ̀ṣun ipe kó fún mi ní ọjọ́ ẹ̀san nígbà tí wọ́n mú ọ̀ṣun ṣe mí lóore gẹ́gẹ́ bí arúgbá inú mi dùn mo wòye pé àsìkò ẹ̀san tó mo wá fọ̀rọ̀ síkùn bí àgbà mo ń retí ọjọ́ tí ọlọ́run máa bá mi fi ìyà jẹwọ́ ìyá kàyí. ẹnìkan lójúwe ọ̀dọ̀ yín fún wa wọ́n ní ẹ̀yin nìkan lè lè bá sọ̀rọ̀ tó máa gbọ́rọ̀ sí yín lẹ́nu òun ló jẹ́ ká tọ́ yín wá. kí wàá ní nǹkan tẹ́ ẹ jọ tó fi lè tó yìí. àti boyfriend ẹ ni. oh really. bẹ́ẹ̀ni ó dẹ̀ láìkí ọ̀sùn ṣe mí lóore gan àmọ́ ó pé ó ṣàlàyé ọ̀ràn kan fún un gẹ́gẹ́ bí obìnrin sí ọkùnrin pé òun ò lè mọ́ra dúró mọ́ kí ló ṣàlàyé ẹ̀ fún tán ni bọ́sù ṣe mí lóore ṣe ní kó fòkó níṣó ni ó bẹ̀rẹ̀ sí ní ba lérí kí ni nǹkan tó sọ pé orí ní òru àná. eégún ni o. jẹ́ táǹkọ̀. mo bára mi nínú alágbálúgbú mi bẹ́ẹ̀ ìfẹ́ tèmi dẹ̀ ní sí ló ń jẹ́ kémi ṣe gbogbo nǹkan tèmi ṣe gbogbo bí mo ṣe ń jàǹbla tí mò ń lẹ́nu yẹn ọ̀rọ̀ orí ahọ́n lásán ni mi tó nǹkan kan ṣe ẹjọ́ ṣàbà mi bẹ́ẹ̀. okay young man um, jẹ́ kí n bi ẹ́ níbẹ̀rẹ̀ kan ṣé ó dá ẹ lójú pé o nífẹ̀ẹ́ ọ̀ṣunṣemi lóore dínúdínú àbí hmm. fẹ́ tàn ló ń bá lọ. àǹtí mo fẹ́ fẹ́ ni yányán. Are you sure? Yes, I am. Okay. Hello, my baby. How are you, darling? I'm fine, I'm fine. Um, Ebolowa. Okay, Owanle. Um, wà nílé. All right, ó Um, ó máa múra ń sì wá máa Yes, right now. Oloro kan tí mo fẹ́ So ọ̀rọ̀ náà dẹ̀ wà very important torí ọ̀rọ̀ kankan ni kò ṣeé sọ ní fìtílà fìtílà bá kọ. Yeah. Okay. Um, kò dẹ̀ múra àti sùn because òní lè padà lọ sílé lálẹ́ ó dọ̀là kó tó la. Okay, darling. Mama expect it. Mm -hmm. Bye. ọkọ ìyàwó ọ̀rọ̀ ti níyànjú ìyàwó ẹ̀ ti ń bọ̀ ń bí báyìí ah, ẹni náà la máa yanjú gbogbo ẹ̀ torí ọjọ́ tá a bá rí ibi níbi ń wọlé mm-hmm. ọjọ́ tá a bá dé rere náà rere ń wọlé tọ̀yàn wá. Ah, ọ̀rẹ́ ẹ̀ yìí á máa lọ sílé ìwọ máa dúró síbí báyà. kò sí wàhálà máa ṣé èmi lè máa lọ sí ma. ò tí ì lè lọ báyẹn wàá jẹun kó tó lọ ṣe sí gbọ́. ẹ ṣe wá ẹ tún máa jẹun. ṣúṣe mi lóore o má kọ ohun mi nítorí ṣàǹgó kì í kọ ohun rógbó má kọ ohun mi nítorí pé òòṣà ò kì í kọ ohun òbí ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sàn òun nílẹ̀ ń gbọ́ òwú dúdú àtòwú funfun wọn ò kí ń wọn níyàn ànàmúntọ̀gà ọ̀rọ̀ ẹnu mi dàṣẹ́ lẹ́yìn. my baby. àǹtí mi ẹ̀wọ̀ ẹ jẹ́ kí n tètè máa lọ. a tètè máa lọ bíi ti bá wo ọṣù ṣe mí lóore òde fara ẹ balẹ̀ wá ṣé wo ò nífẹ̀ẹ́ ọmọkùnrin yẹn. mo nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ àmọ́ nígbà tí o ti lè dúró fún mi yẹn kó máa bá tiẹ̀ lọ. ah wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ kó máa bá tiẹ̀ lọ bíi ti báwo ah orí fine boy báyẹn oní kò má bá tiẹ̀ lọ wo màjá jẹ́ kí n sọ kíní kan fún ẹ kò sí big deal nínú kíní yìí o ṣebí torí pé o fẹ́ rúgbá ló ṣe fẹ́ kó bẹ̀rẹ̀ lájọṣepọ̀ jọ̀ọ́ ṣé wọ́n sọ fún ẹyin pé èèyàn tó ti disveji ò lè rúgbà rẹ̀ èèyàn tó ti disveji ń rúgbà dáadáa ṣùtìrì èmi ń ja ẹsìn wẹ́rẹ́wẹ́rẹ́ ni èèyàn tó bá ti disveji ó lè rúgbà ó lọ́gbọ́n tó máa ń dá sí ni. wèmi báyìí èmi ṣàrúgbà àbí mi rúgbà ni èmi dè ti mọ ọkùnrin kó tó di pé mo rúgbà kó dé sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí mi so ìwọ náà máa ṣe successfully kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ sí ṣùtúgbọ́ fọkàn balẹ̀ ṣùgbọ́n tó bá ti ṣe tán á wà láàrin èmi ìwọ àti boyfriend ẹ anybody dẹ̀ ni mò ń ṣe àwa mẹ́tẹ̀ẹ̀ta á dẹ̀ fi ṣe mẹ́nu mọ́ bọ àǹtí uh, mi ẹrù ń bà mí. fi rẹ lọ́kàn balẹ̀ ah, ah. má jẹ́ kẹ́rù bá ẹ ṣó ti gbọ́ enjoyment la pè kíní yìí you need it your body needs it hmm? ṣe ti gbọ́ ọmọ nǹkan tó máa ṣe fún mi sìn wàá rọra lọ sínú visitors room yẹn ó wà ń bẹ̀ tó ti kẹ́ nǹkan lẹ́ẹ̀dì yẹ́ẹ̀kì <laughs> ṣé ti yẹ mo fẹ́ kó o ṣàràgìrì òkè ni kó wà kó ṣòwò bẹ́ẹ̀ dáadáa. mo pé mi ò ti ṣeré. o ti ṣeré àmọ́ wà á ti wò rí hmm? <laughs> tó bá dàn wàá máa mọ position tó yẹ kó o dì ó yà kẹrẹ kẹrẹ kẹrẹ kẹrẹ kẹrẹ kẹrẹ kẹrẹ yeah yeah yeah mm-hmm. lọ́gbà nǹkan ara. bí mo ṣe forú yàrá nìyẹn tí mo sọ ọ̀ṣun ṣe lórí ọmọ ìyá ọ̀ṣun di ogun dábìdì lórí olè ẹ jọ kí lè bí mi. mo dọ́gbọ́n títí ọgbọ́n pa mí lára bí abẹ ìgbẹ̀yìn ọ̀rọ̀ mi dirú mi ibo wá lọ̀rọ̀ mi wá já sí báyìí. Ọ̀ṣúnyẹlé inú mi dùn pẹ́yìn náà mọ̀ pẹ́yìn ilẹ̀ ìjẹ̀bi ọ̀rẹ́ ṣùgbọ́n nígbà míì ta bá ní ká máa foró yarú aforóyàrá òǹjóró tán lẹ́bọ̀rọ̀. èyí yìí ló máa wá kọ́ gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n máa ń fèrú gbàbùkún lọ́gán wípé bógún bá jẹ lọ ọgbọ́n á máa jẹ bọ̀. ẹ má bọ́ dalẹ̀ sọ́rẹ́ o a sì máa bọ́ dalẹ̀ sọ́rẹ́ ẹ bá ń bọ́ dalẹ̀ sọ́rẹ́ o ẹ má bọ̀rọ̀ délẹ̀ fún ẹ má bọ̀rọ̀ délẹ̀ fún o ògèdè àràlà àràlà mọ̀ ta ló wá mọ̀nú ta ló wá mọ̀nú ògèdè àràlà àràlà mọ̀ ta ló wá mọ̀nú. pàpọ̀ jù ọmọ ọ̀ṣun mi náà ní. ọ̀làdé kojú.